ìbéèrè òun ni kí ni a lè sọ nípa tí wọ́n pè ní IVF àti àwọn nǹkan tí ó bá so mọ́ kí ni nǹkan tí wọ́n pè ní IVF òun náà ni in vitro fertilization that is wọ́n gba àtọ̀ ọkùnrin uh, so wọ́n wá fi vatalize ẹ̀yìn obìnrin torí gẹ́gẹ́ bí àwọn biologist àwọn scientist bọ́n ṣe sọ fún wa wọ́n ní àtọ̀táwò tí ọkùnrin a máa tú jáde láti bí nǹkan ọmọkùnrin rẹ̀ nígbà tí ó bá ń bá ẹlẹ́tọ̀ rẹ̀ láṣepọ̀ àbí ìgbà tí ó bá ń tráì láti fa adùn jáde lára rẹ̀ wọ́n ló ní àwọn kòkòrò kéékèèké kan tó ṣe pé a lè fojú wa tán ní àwọn nǹkan wọ̀nyẹn ní ó microscopic microscope ni tán kòkòrò yẹn wọ́n ní millions ni ni kòkòrò tí wọ́n ń sọ yìí débi pé wọ́n a mọ́ sọ wípé ẹni títí tí ẹ tó bá fi lè kéré sí nǹkan bí 20 million ìyẹn àwọn spams yẹn tó bá kéré sí 20 million sùn wá ní ẹni yẹn wọ́n sọ pé kí ni ó ní low spam count sùn wá ní kó lóògùn láti lè fi boost yẹ bó tiẹ̀ jẹ́ wípé ẹyọ ọ̀kan nú àwọn nǹkan wọ̀nyí náà ni ó fẹ́ ṣiṣẹ́ gangan so ló fi jẹ́ pé ìkan nú àwọn àfáà ń ó ní titi wọn ni wọ́n sọ yẹn since tó ṣe pé nǹkan ẹyọ kan náà ni wọ́n nídìí láti lè fertilize oven obìnrin yẹn so yẹn kó o lè sọ wípé ẹni tó ní low spam count ni kò lè ṣe kíni kò lè bímọ. lókùnbà tó bá ṣe pé àwọn kòkòrò kan ṣe ń bẹ ń bí àtọ̀ rẹ̀ yẹn ọlọ́wọ́ ọba ní ẹni tí fúnni lọ́mọ ẹni náà sọ yí pé sperm count ẹ wà òkè tọ́lọ́wọ́ bá ní kò ní bímọ ní ní so wọ́n ní obìnrin náà òun náà ní in tí wọ́n ń pè tí pure rẹ̀ jẹ́ over sọ ní eléyìí ó níbì kan tí wọ́n ń pè ní ovary tó ṣe pé òun ní máa rìlíìsì nǹkan yẹn bí ẹyin ló ṣe rí tá a lè fojú lásán so ovary yẹn òun ni ó máa rìlíìsì ẹ̀ yóò wá gba ibìkan tó ń pè ní fallopian tube yóò gbabẹ̀ lọ tí è lọ sínú womb tó bá wá débẹ̀ tí àtọ̀ ọkùnrin bá pàdé rẹ̀ tí kòkòrò ẹyọ kan bá fi lè wọnú ẹyin tí wọ́n ń pè ní oven yẹn yóò fọ́ọ̀mù tán ń pè ní zygote eléyìí ni ó máa dàgbà máa dàgbà máa dàgbà tí èdè bá ṣe ẹran tí èdè pé egungun ń wọnú ẹ̀ tí èdè pé ojú ń yọ ọwọ́ ń yọ ẹsẹ̀ ń yọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fatabarakallahu ahsanul khaliqin yóò wá di ẹ̀dá yóò di tí wọ́n bí síta náà mi béèrè wá ní wípé tán ní in fertilization yẹn kí wọ́n gba tọkùnrin kan gba tóbìnrin kan wá fi wọ́n fertilize ara wọn kan wá lọ gbé e síbì kan bóyá ìgbà míì ó lè jẹ́ pé inú obìnrin tí wọ́n gba ẹgẹ̀ náà ni wọ́n padà gbé e sí si so tó dìwádìí wípé yóò mọ̀ dàgbánú rẹ̀ dàgbánú rẹ ìgbà mí ìdẹ̀ ni ó lè jẹ́ pé àtọ̀ alátọ̀ ni wọ́n gbà tí wọ́n gbé sí títí obìn tí wọ́n fi vetiláìsì ó tóbìnrin mí àbí wọ́n lọ gbé títí obìnrin àtọ̀ ọkùnrin kan àti títí ẹ́gì ìyàwó ọkọ rẹ. wọ́n ó ṣe kíni wọ́n ó fi fertilize ara wọ́n á lọ gbé sínú obìnrin míì tí ó kì í ṣe ìyàwó ọkùnrin yẹn so ìyẹn ni wọ́n ń pè ní kíni surrogate eh, mother so kí ni ojú tí Islam fún eléyìí náà àwọn àfá wọ́n ní ọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ àti sórí àwọn katakàkalẹ̀ yìí ṣùgbọ́n kan gba àtọ ọkùnrin àti ìyàwó rẹ̀ kan gba ti ìyàwó rẹ̀ ìyẹn ovun ìyàwó kan ṣe papọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn fic academies wọ́n gbà wípé kò sí tó burú ń bẹ tó bá jẹ́ pẹ́ni tí ó àndù kìíní ẹ ó jẹ́ dókítọ̀ tí ó lóòótọ́ dókítọ̀ tó lóòótọ́ lẹ́ni tó fẹ́ àndù rẹ̀ tẹ́ni ẹdẹ́ jẹ́ pàtàkì lọ kó tún jẹ́ mùsùlùmí so a mọ̀ wípé àtọ̀ ọkọ that is kòkòrò tó ń bẹ́nú àtọ̀ rẹ̀ àbí àtọ̀ rẹ̀ lápapọ̀ pẹ̀lú oven ìyàwó rẹ̀ náà ni tí ó ń ti bọ̀nú ara wọn tó fi ń fertilize ara wọn ṣùgbọ́n tẹ́pẹ́ ni òun ṣẹni tó lóòótọ́ bí àwọn doctors míì tó ṣe wípé iṣẹ́ jàmbá ni wọ́n máa ṣe ó ti mọ̀ pé ọkùnrin kan bóyá kò lè kò lè impregnate ìyàwó rẹ̀ àbí kò tiẹ̀ ní spam nínú kìíní ẹ̀ torí pé ẹlòmíì tán wá ṣe test fún wọ́n lè ní kò tiẹ̀ sí kòkòrò kankan nínú àtọ̀ yẹn omi lásán kàn so láti wá ṣe bójúbójú wọ́n mú àtọ̀ ẹlòmíì wọ́n mix ẹ̀ papọ̀ mọ́ oven ìyàwó rẹ̀ so wọ́n wá ní títọ́kọ ẹ̀ náà làwọn lò fún whereas ọmọ yẹn ọmọ àlè ní báwọn so àmọye doctors mi tó ṣe pé ibi tó ń ti make owó ń ti ẹniyẹn so tó wáyé pẹ́rù èyàn téyàn ò lè fọkàn balẹ̀ lé lórí lẹ́ni tó ṣe wọ́n ní haramu ni torí pé yóò tọ́ ìpẹ̀lú somatozoa yẹn ni àti oven yẹn ṣùgbọ́n pẹ́ yìí tíyàn trust ni wọ́n ní kò sí nǹkan tó burú ń bẹ so léyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn fiqh academist wọ́n bẹ lórí ẹ̀ Sheikh Al-Albani alayhi rahmatullah àwọn ní ó wà rìláìbù kò wà rìláìbù kò ń ṣe nǹkan tí ó tọ́ láti ṣe ipé kò à ń bẹ̀rù pé kó mọ́ lọ lo àtọ́ alátọ̀ fún oven ìyàwó ẹlòmíì so eléyìí kesi ọ̀tọ̀ ni ṣùgbọ́n àwọn pé kí ni tí ó jẹ́ necessity tí ó jẹ́ kan máa ṣerú nǹkan bẹ́ẹ̀ kéèyàn bímọ láyé in tó dáa ni ṣùgbọ́n kò ń ṣọ̀ràn yẹn in tó dáa òun ni kéèyàn bímọ láyé ṣùgbọ́n èèyàn lè sọ pé ní tí ò bímọ láyé ipe ẹni ìyẹn ọ̀tọ̀ ọlọ́run ni so ń bẹnu àwọn ànábí ọlọ́wọ́ bá ẹni tí ò bímọ ni so páwọn ò nǹkan yẹn ní necessity tí ó mú wọn sọ wípé àwọn ń tọ́ pẹ̀lú àtọ̀ alátọ̀ àti ovun obìnrin so wípé ìkíyàn ní láti jìnà sí ni bọ́wọ́ láwọ̀ àìlá tó bá ṣe wípé reliable medical doctor ló ń dùn kan yẹn yẹn náà ṣòro orí gẹ́bí tí a sọ so, pàtàkì ní àsìkò táwọn doctors mi tí wọ́n ń ṣe àwọn aṣemáṣe tó pọ̀ ní nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn òmùgbọ́ kéèsì dókítọ̀ tó ṣe póhùn gan ló tún ń pa àwọn èèyàn ẹni tó lòun wá tírìtì ara wọn lọ́spítù tó pé dókítọ̀ ni ó tún wá pa yóò fún ẹniyẹn ní bí abẹ́rẹ́ kan tó yẹ pé yóò pa ẹniyẹn láti lọ ta òkú rẹ̀ fún àwọn ritualists wọ́n mú ẹni yẹn tó ṣe pé wọ́n display rẹ̀ nínú lórí television ni tẹ́gbẹ́dẹ̀bá rẹ̀ wo ẹni yẹn ẹ̀rọ mùsùlùmí ni ní ojú ẹni tẹ́yìn ò lè sọ pé bí àṣẹ ni irú wà báyìí kọlọ̀ọ̀bà kí ó ṣàánú wa so eléyìí tó tẹ́wọ̀n ni pé ó correct wá pé reliable person ṣùgbọ́n tó yẹ pé kò ń ṣe ìyàwó rẹ̀ ní wọn ó dá padà sínú ẹlòmí ni ó bá gbé obìnrin olóbìnrin ni ó bá gbé so eléyìí kò ń ṣe nǹkan tí ó wà permissible torí pé ó ní nǹkan tí wọ́n bú náà máa contribute sí zygote yẹn ni so eléyìí n tí ó rọ́ǹgì ni kódà kó ṣe pé ọkùnrin yẹn níyàwó méjì kó ṣe pé ìyálé àbí ìyàwó yóò bá ìkejì gbé ó rọ́ǹgì torí wípé ó ní nǹkan tí ó contribute náà sí si. The Guidance Facebook page. Follow, like, and share.